أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أدوك فعلا وبا èyí tó fi ìfẹ́ rẹ̀ tó fi ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani almakdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí a ó bẹ̀rẹ̀ lórí hadithi thirty méjìlélọ́gbọ̀n an abdullah ibn umar أن عمر بن الخطاب رضي الله عنه قال يا رسول الله أيركض أحدنا وهو جنب قال نعم إذا توضأ أحدكم فليركض حديثه أبالة عبد الله وما عمر أني بابوه عمر ابن الخطاب ó sọ pé ya rasulallah ìwọ anabi ìwọ òjíṣẹ́ ọlọ́run ayárkudu ahaduna wa huwa junubun ṣé ẹnìkan wa ó lè sùn nígbàtí a wà ní ipò janaba qala na'am anabi ní bẹ́ẹ̀ ni idha tawadda'a ahadukum falyarkud tẹ́nìkan kan yí bá ṣe àlùwàlá nígbàtí ẹ wà ní ipò janaba ẹ lè sùn àkọ́kọ́ ọ̀rọ̀ olórí ẹ̀ ni pé riwaya míì tún wá láti ọ̀dọ̀ Bukhari láti ọ̀dọ̀ Abdullahi ibn Umar ó ní dhakara Umar ibn Khattabi rasulillahi sallallahu alayhi wa sallam ipe Umar ọmọ Khattab ó sọ fún òjíṣẹ́ Ọlọ́run sallallahu alayhi wa annahu tusibuhu aljanabatu minan nail pé ń gbà míì òun máa ní jánábà ní alẹ́ àbí lóru faqala lahu rasulullahi sallallahu alayhi wa sallam ìyẹn ni òjíṣẹ́ ọlọ́run bá sọ sallallahu alayhi wa sallam bá sọ fún pé tawadda waghsil dhakaraka thumma nam ṣe àlùwàlá kí o fọ abẹ́ rẹ anábì ní kó fọ kó sàlùwàlá kó sì fọ abẹ́ ẹni pé tó kó tábà kó fọ ìdọ̀tí màníyì kúrò ní ara rẹ̀ kó wá ṣe àlùwàlá kó sùn náà ọ̀rọ̀ lórí àwọn hadithi àkọ́kọ́ nú ni pé abdullahi ibn umar abdullahi ọmọ umar ni radiyallahu anhuma oni anna umar ibn khattab qala pé umar ọmọ khattab ó sọ pé hadithi riwaya lẹ́ẹ̀kejì ta sọ dhakara umar ibn khattab ẹni pé ó dákọ̀ bàbẹ́ náà ní àṣà yorùbá kìí ṣe ìrẹ̀lẹ̀ ní kí ọmọ dákọ̀ bàbẹ́ tí ó bá nídìí bóyá tàbí bàbá bi léèrè kí ló kọ bàbá rẹ̀ tó sọ kọ bàbá rẹ̀ ṣùgbọ́n lásán báwọn kọ́ dákọ bàbẹ́ ó ti tó kó sọ pé bàbá mi bi ànábì sallallahu alayhi wa sallam léèrè gbogbo ẹni ó bá gbọ́ yóò ti mọ̀ pé ó ti Umar ibn Khattab ló ń bá wí ṣùgbọ́n nígbà tó wá ń sọ pé dhakara Umar èyí pé ó pe bàbá ẹ̀ ló kọ so àkọ́kọ́ náà tí a bá yọ àṣà kúrò eléyìí fi hàn pé jawazu mọ̀nàdá ti rọ́jú lé abíyí bísmì ipe kò sí aburú kí ọmọ kó pípa bàbá rẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ní àwọn àyè kan tí èsè ní pé àìní ìtẹríba àìnítìjú àpèjúwe ni rẹ̀ ni ọ̀rọ̀ tí Umar Abdullahi tó sọ pé zakar Umar bákan náà nínú àdísì míì tó tún wá níbi àdísì Jibril ni uh, abdullahi ibn umar ló gba ẹgbàwọ́ ọ̀rọ̀ náà wà tó ní haddathani abi umar ibn khattab bàbá mi ó fún mi ní ìròyìn umar ọmọ khattab lẹ́yìn ìgbà tó pe ní bàbá rẹ̀ ó tún wá dá orúkọ ẹ̀ so eléyìí bákan náà ni pé abdullahi ibn umar yìí nínú tí a mọ̀ọ́mọ̀ nínú àwọn àwa rẹ̀ ó ní ìtẹríba ó ní àpọ́nlé fún bàbá rẹ̀ ní gbogbo ààyè nínú àwọn àpọ́nlé àti ìtẹríba àti tẹ̀lé òbí wọ́n ní Abdullahi ọmọ Umar tó bá ń lọ sí ìrìn àjò yálà ó ń lọ sí Maka láti lọ sí hajj lẹ́yìn pé kẹ́tẹ́kẹ́tẹ́ tó máa àmìnà uh, ràkúnmí tí ó gùn ó tún ní kẹ́tẹ́kẹ́tẹ́ kan tó máa mú dání so ràkúnmí yẹn ìrìn lórí ẹ̀ ó máa ń rẹni tó wà lórí ẹ̀ gan torí pé yóò máa sọ́bà ẹ̀yìn títí wọ́n fi lọ gbogbo ibi tí wọ́n bá lọ so nígbàtí ó bá rẹ̀ yóò sọ̀kalẹ̀ lórí ràkúnmí yóò wá sinmi lórí kẹ́tẹ́kẹ́tẹ́ èyí pé wọn ò ní dá ìrìn àjò dúró wọ́n máa lọ ṣùgbọ́n wọ́n wà lórí kẹ́tẹ́kẹ́tẹ́ lórí torí àti sinmi. so ohun tó ń lo kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn fún nìyẹn ó sì tún ní ráwàní tó máa fi ń wérí torí eruku ojú ọ̀nà wọ́n ní jọ́ kan tó wá ń lọ sí hajj ó pàdé arákùnrin kan ló wá bi arákùnrin yẹn léèrè pé a ah, lágbájá ó dàbí pé mo mọ̀ ọ́ ó ní bolo ti ma ó ní ìwọ kọ́ ni ọmọ lágbájá lágbájá ọmọ lágbájá ó ní bẹ́ẹ̀ ni ọba gba kẹ́tẹ́kẹ́tẹ́ yìí kí o gùn kọ́ ọmọ lọ síbi tó ń lọ gba ráwàní kí o fi wérí kí o lọ sí ibi tó ń lọ wọ́n ní àwọn tí wọ́n wà lẹ́yìn Abdullahi ibn Umar ó wáyé àwọn lẹ́nu pé a ah, hèése alárúbáwá ará oko tọ́ọ̀kan tọ́ọ̀kan pàdé kọ́ wá gbé kẹ́tẹ́kẹ́tẹ́ fún àti ráwàní rẹ̀ ló sọ fún wọn pé sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul mo gbọ́ tí òjíṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ àtọ́lọ́ ọlọ́run kó máa bá tó ń sọ wípé inna min abarri albirri silata rajuli ahla wuddi abi bada an tawalla ó wà nínú ìrẹ̀lẹ̀ ìtẹ̀lé òbí ìpọ́n òbí lé kọ́ lẹ́yìn ìgbà tí òbí èèyàn bá kú tán àwọn olùfẹ́ òbíyàn kéèyàn tún jẹ́ pé yóò tún máa ṣe sílà pẹ̀lú wọn èyí ni pé yóò jẹ́ kí ìfẹ́ yẹn kó máa lọ kó máa dúró láti máa bẹ̀ wọ́n wò torí pé àwọn ọ̀rẹ́ bàbá rẹ̀ ni so kó má jẹ́ pé lẹ́yìn ìgbà tí òbí bá kú tán gbogbo àwọn tí wọ́n jẹ́ bí ọ̀rẹ́ bàbá kò ní í sújá wọn mọ́ láti bí ọ̀rọ̀ bàbá rẹ̀ ni ọ̀rẹ́ yìí ó ti pín ṣùgbọ́n kó tún máa lọ bẹ àwọn ọ̀rẹ́ bàbá ẹ̀ wo tún wà nínú àpọ́nlé gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam sọ wọ́n ní ní abdullahi ibn umar ló bá ní wa inna abahu kana sadiqan li umar torí pé bàbá arákùnrin tí mo fún ní kẹ́tẹ́kẹ́tẹ́ yìí ọ̀rẹ́ bàbá mi ni umar ìdí tó fi fún ní kẹ́tẹ́kẹ́tẹ́ nù a rí pé ó ṣe àpọ́nlé fún bàbá tó ń ti bẹ́ẹ̀ náà tó wá pé bàbá ẹ̀ ló kọ ibi tí ọ̀rọ̀ ń lọ nìyẹn so eléyìí kìí ṣe pé nǹkan tó burú bákan náà kún mọ́ kìí ṣe pé Islam ó lòdì sí àṣà gẹ́gẹ́ bí ó ti wà ní inú Yorùbá ohun tó dáa ni torí pé òun náà wà nù ìpọ́n òbí lé ká máa sọ ó òbí dá ṣùgbọ́n ká dá ó òbí ọ̀hún náà kìí ṣe pé ẹsẹ̀ ni nà nídàkejì ọ̀rọ̀ rẹ̀ tó sọ wípé ya Rasulallah ayárùkúdù ahadùnà wa huwa junubun ìbéèrè Sayyidina Umar tó bi ànábi sallallahu alaihi wasallam léèrè pé ṣé ẹnìkan ẹnìkọ̀ọ̀kan wá lè sùn lẹ́yìn ìgbà tá a wà ní ipò janaba ìbéèrè rẹ̀ yìí àǹfààní wà ń bẹ àǹfààní alákọ̀ọ́kọ́ ni pé kò tọ́ ó máa tijú. lórí ohun tó ṣe ta pàtàkì nínú ẹ̀sìn kò yẹ kó wá kí ìtìjú ọmọ kó béèrè tó wáyé pé nǹkan tó rọpa mẹ́ẹ̀sìn èèyàn ni kìí ṣe téèyàn máa ń ti orí kéèyàn ó béèrè tí ó kò sí ìtìjú a ó rí pé ìbéèrè yìí ìbéèrè nǹkan tó yẹ pé èèyàn máa ń tìjú èèyàn ni torí pé bá ní mo wà ní ipò jẹ́nàbà yìí ni pé mo bá ìyàwó mi kí wọ́n máa sọ báyìí ní iwájú anabi sallallahu alayhi wa tó ti bẹ́ẹ̀ kò burú torí pé èèyàn ń béèrè lórí ẹ̀sìn ni ẹlẹ́ẹ̀kejì eléyìí náà tún fi àjùlọ sayidina umar hàn èyí ni pé sayidina umar ó ní akíyanjú nípa pé à ń wá ìmà ìmà lórí ẹ̀sìn bákan náà ó ní pé ẹni gbogbo nǹkan tí ó bá rújú nínú ẹ̀sìn ọ̀dọ̀ ọlọ́run àti ànábì la máa ń darí ẹ̀ sí ẹnìkan ò ní ráàyè títí ẹ̀ pé à kí n fi ọgbọ́n orí ṣe tó bá ọgbọ́n orí ni Sayyidina Umar ó lọ́gbọ́n lórí ọ̀jọ̀gbọ́n ni tí ilé ayé sì mà torí pé ọ̀pọ̀ ọgbà ó ní Umar ma mú ráàyè rẹ̀ wá tí kùránì ó sì wá tí ó sọ̀kalẹ̀ tí ó sì dédé ráàyè Sayyidina Umar nǹkan lè ṣẹlẹ̀ kí anabi sallallahu alaihi wasallam ó bi wọ́n léèrè pé bóòlù àti fẹ́ ṣe káwọn míì kí wọ́n sọ pé ká ṣe báyìí ṣùgbọ́n nígbà tí Sayyidina Umar tó bá mú ìmọ̀ràn tiẹ̀ wá tí Qur'an bá máa sọ̀kalẹ̀ yóò wá sọ̀kalẹ̀ tí ó ṣe déédéé pẹ̀lú ìmọ̀ràn Sayyidina Umar sọ̀tọ́ àìpé ọgbọ́n orí ni ó yẹ kí Sayyidina Umar kó lo ọgbọ́n orí rẹ̀ èyí ṣe tí ó máa bi anabi sallallahu alayhi wa sallam léèrè eléyìí fi hàn pé àlàyé ẹ̀sìn ọ̀dọ̀ ọlọ́run àti anabi sallallahu alayhi wa sallam òun la máa ń darí ẹ̀ sí ọgbọ́n orí òṣèṣẹ́sìn bákan náà ìdáhùn anabi sallallahu alayhi wa sallam tó ní naam idha tawadda'a ahadukum falyarkud ẹni ó wà nípò janaba tó sì fẹ́ sùn kó ṣàlùwàlá àlùwàlá yìí kí láǹfààní ẹ̀ ṣé ó ti mú jánábà kúrò ni mo ń béèrè ni <laughs> torí pé jánábà ìwẹ̀ la máa ń wẹ̀ ṣùgbọ́n àlùwàlá yìí kí ni àǹfààní rẹ̀ kò mú jánábà kúrò ohun táwọn afa sọ ni pé èyí ni pé ẹ̀gbin jánábà yẹn ó ṣe ní fúfúyẹ́ so ṣíṣe àlùwàlá tó ṣe yẹn ó ti jẹ́ kí ẹ̀gbin yẹn ó fúyẹ́ ṣùgbọ́n kò mú ẹ̀gbin yẹn kúrò lára rẹ̀ pátápátá àbí tí ó bá wẹ̀ so ìdínú tó fi jẹ́ pé súnnà ni fún ẹni tó bá wà ní jánábà tó fẹ́ sùn kó ṣe àlùwàlá tó bá ní agbára àti ṣe lẹ́ẹ̀karùn mas'ala ẹlẹ́ẹ̀karùn ni pé kí ni ìdájọ́ kéèyàn ń sùn pẹ̀lú jẹ́nẹ́bà àkọ́kọ́ hadith ta kàyí nínú hadith abdullahi ibn umar ó fi hàn pé ẹ̀tọ́ ni kò sí kò sáburú nù ẹ̀ kéèyàn ń sùn pẹ̀lú jẹ́nẹ́bà láìwẹ̀ ṣùgbọ́n ohun tá a fẹ́ tí ó ilé wẹ̀ kó ṣe àlùwàlá kó tó sùn torí ń gbà míì èèyàn máa ní jánábà lálẹ́ kó jẹ́ pé àti dìde wẹ̀ yóò nílà yálà kó jẹ́ pé òtútù mú kò sí lómi gbóná tó lè fi wẹ̀ àbí kó jẹ́ pé kò sí náà ẹ̀rù ń bà kò fẹ́ jáde lọ àbí nǹkan míì tó lè di lọ́wọ́ láti lè láti má fi wẹ̀ so tó bá lè gbìyànjú àti ṣe àlùwàlá kò sí aburú nú ẹ̀ tí ó bá ní tí ó fi ṣàlùwàlá ńkọ́ tí ó bá ní tí ó fi sàlùwàlá ńkọ́ torí pé apá kan nínú àwọn àáfà wọ́n ní haramu ni kí ó sùn pẹ̀lú janaba yálà kó wẹ̀ àbí kó sì sàlùwàlá ẹ̀rí wọn ni hadithi aisha radiyallahu anha tó sọ pé anna rasulallah sallallahu alayhi wa sallam kana idha arada an yanama wa huwa junubun tawadda'a wudu'ahu lis-salati qabla an yanam ipe anabi sallam tí ọba fẹ́ tọba fẹ́ sùn tó sì wà ní ipò janaba tí ó sì lè dìde wẹ̀ yóò ṣe àlùwàlá irú àlùwàlá tó máa ń ṣe tó bá fẹ́ kírun yóò wá sùn so eléyìí ni ẹ̀rí apá kan nú àwọn àfáà tó ní haramu ni kéèyàn ó sùn pẹ̀lú janaba àyàfi kí ó wẹ̀ àbí kí ó ṣe àlùwàlá ṣùgbọ́n ọ̀rọ̀ tó dáa jù tó fẹsẹ̀ rìn rẹ̀ jù òun ni pé kìí ṣe haram torí pé àlùwàlá yẹn mustahabi ni tá a fẹ́ ni ṣùgbọ́n tí ó ní agbára àti ṣe àlùwàlá ńkọ́ kò burú kó sùn ní ipò jẹ́nàbà tó wà torí pé wọ́n tún gbà ní hadith tó fẹsẹ̀ rinlẹ̀ láti ọ̀dọ̀ Aisha radiyallahu anha ipe kana rasulullah sallallahu alayhi wa sallam yanamun wa huwa junubun min ghairi an yamassa ma'a ipe anam sallam ó máa ń sùn pẹ̀lú janaba láì fọwọ́ kan omi tí wọ́n bá léèyàn fọwọ́ kan omi ẹni ó bá sàlùwàlá ǹjẹ́ kò ní fọwọ́ kan mi yóò fọwọ́ mi bẹ́ẹ̀ sì ni ẹni tó bá náà fọwọ́ kan mi tí wọ́n gbàtà yóò sùn pẹ̀lú jẹ́nẹ́bà láì jẹ́ ipò fọwọ́ kan omi èyí ni pé kọ́ kò sì ṣe àlùwàlá so eléyìí fi hàn pé àlùwàlá yẹn mustahabi ni tí èèyàn bá ní agbára àti wẹ̀ kìí ṣe ọ̀ràn àyàn ohun tó dáa jù ó ní kéèyàn ó sùn pẹ̀lú ìmára kó kó tó sùn tó dé pé kò ní í wẹ̀ kó ṣe àlùwàlá láti fi jẹ́ pé ẹ̀gbin yóò ṣe sọ́ọ́kì fún so tẹ́lẹ̀yìn náà bá ṣe é ṣe kò sí aburú fún kí kí ó sùn pẹ̀lú jánábà náà masala ẹlẹ́ẹ̀kẹfà ni pé ohun tí a fẹ́ o ní fún ẹni tó ní jánábà kó ṣe àlùwàlá kó tó sùn àbí tí ó jẹun kó ṣe àlùwàlá àbí tí ó bá tún bá ìyàwó ẹ̀ lò nídàkejì kó ṣe àlùwàlá tún kó tó di pé yóò bá ìyàwó ẹ̀ lò nídàkejì tó bá ṣe é ṣe kó wẹ̀ èyí ni pé yóò wẹ̀ lẹ́ẹ̀mejì nu bí ẹ̀mẹ́ta náà ló bá bá lò pọ̀ yóò wẹ̀ lẹ́ẹ̀mẹ́ta nìyẹn ohun tó dáa jù ni ṣùgbọ́n tí ó bá wa lè ṣe é ṣe kó ṣe àlùwàlá láàrin ìbálò èkíní àti ẹ̀kejì mo rò pé yé wa so eléyìí fi hàn pé ẹni tí ó bá ní jẹ́nàbà ó ní ó ní ipò mẹ́ta kan tó yẹ pé ó lè ba lálàkọ̀ọ́kọ́ nú ẹ̀ ni kó wẹ̀ kó tó di pé ó ṣe àlùwàlá torí pé n ta fẹ́ jù ó ní kéèyàn sùn pẹ̀lú ìmọ́ra èyí tó fi hàn pé ohun gangan lè tá fẹ́ jù anabisa sallam ọpa ẹni tí ò sí ní jẹ́nẹ́bà ọpa láṣẹ àti ṣe àlùwàlá kó tó sùn ká tó wá ẹni tí ká tó pé ẹni tó wà ní ipò jẹ́nẹ́bà torí pé anabi sàlá ó sọ fún arákùnrin kan pé idha atayta madja'aka fatawadda wudu'aka lis-salat tó o bá fẹ́ sùn ṣe àlùwàlá àlùwàlá tó o máa ń ṣe tí o bá fẹ́ kírun thumma tajà ala shiqqika al kó wá sùn pẹ̀lú agbọn ọwọ́ ọ̀tún rẹ̀ wọ́kùl allahumma aslamtu nafsi ilayka wa fawwadtu amri ilayka kó ṣe àdúrà yẹn so eléyìí fi hàn pé eléyìí kò sí nípò jẹ́nẹ́bà tó ń ti bẹ́ẹ̀ náà Ànábì sàlá ní gbogbo ìgbà tó bá fẹ́ sùn lálẹ́ o kó ṣe àlùwàlá irú àlùwàlá tí yóò ṣe láti fi kírun kó tó di kó sùn ká tó wá wí pé ẹni tó wà ní ipò jẹ́nẹ́bà eléyìí fi hàn pé ká ṣe àlùwàlá yẹn àmì ká wẹ̀ ká wà ní ìmára ló dáa jù ṣùgbọ́n gbà míì ó lè má ó lè má rọrùn láti wẹ̀ èyí tó dáa jù lẹ́lẹ́ẹ̀kejì náà ni kéèyàn ó ṣe àlùwàlá kó tó di pé ó sùn tí ò bá lè wẹ̀ torí pé àlùwàlá yẹn àwọn afáàní ó máa jẹ́ kí ẹ̀gbin jẹ́nàbà yẹn kó ṣe sọ́wọ́kí torí pé nínú àwọn tí a bá lọ́wọ́ àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam nígbà míì tán bá wà ní ipò janaba tí wọ́n sì fẹ́ wá síbi majlisi anabi sallallahu alayhi wa sallam tí wọ́n jókòó nù mọ́sálásí wọ́n ṣe àlùwàlá náà àlùwàlá yẹn wọn à lè fi kírun kò sí nǹkan kan tá lè fi ṣe ṣùgbọ́n láti jẹ́ pé janaba wọn yẹn yóò ṣe sáwùkí láti fún wọn ní àǹfààní àti jókòó pẹ̀lú anabi sallallahu nínú mọ́sálásí ẹlẹ́ẹ̀kẹta nínú ẹni tí ó bá wá rọrùn láti wẹ̀ tí ó sì rọrùn láti láti sàlùwàlá ó ní pé kéèyàn ó sùn kò sí aburú nú ẹ̀ bákan náà ẹ̀rí wá lórí pé tí ẹni tó bá bá ìyàwó ẹ̀ lò tó sì tún fẹ́ bá lẹ́lẹ́ẹ̀kejì kó ṣe àlùwàlá èyí náà àwọn afáà mustahabi lòun náà torí pé ó wà nù súnà tí a kà wípé anabi sàlám ó máa ń ká káàkiri àwọn ìyàwó ẹ̀ nígbà míì pẹ̀lú ìwẹ̀ kan ṣoṣo yóò wọ yàrá ilé yóò wọ yàrá ilé yóò wọ yàrá ilé pẹ̀lú ìbánisepọ̀ ṣùgbọ́n pẹ̀lú ìwẹ̀ ẹ̀yọ̀ kan ṣoṣo eléyìí fi hàn pé ìwẹ̀ láàrin ìlòpọ̀ méjì yẹn mustahabi ló náà kìí ṣe ọ̀ranyàn torí pé anabi sàlám tó sọ pé ìdá ata ahadukum ahlahu. ثم أراد أن ya'uda falyatawadda ẹnì kọ̀ọ̀kan yín tó bá bá obìnrin rẹ̀ lò pọ̀ tó sì tún fẹ́ bá ṣe pọ̀ lẹ́lẹ́ẹ̀kejì kó ṣe àlùwàlá. náà eléyìí ni àlàyé lórí hadith abdullahi ibn umar hadith iwájú ó mẹ́tàlélọ́gbọ̀n. عن أم سلمة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت جاءت أم سليم امرأة أبي طلحة إلى رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله إن الله لا يستحي من الحق فهل على المرأة من غسل إذا هي احتلمت فقال رسول الله صلى الله عليه وسلم نعم إذا رأت الماء حديثه تأبوالات يدو أم سلمة يا النبي صلى الله عليه وسلم أولو باكيو يونسي أني جاءت أم سليم أم سليم أواسي أدو النبي صلى الله عليه وسلم أم السليم أني أبني أبو طلحة يا وي ló wá sọ pé ya Rasulullah ìwọ ànábì wọ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam inna Allaha la yastahi min al-haq ọlọ́run kì í tijú òdodo kì í tijú láti sọ tó bá jẹ́ òdodo. fahal ala marati min ghuslin idha hiya ihtalamat ṣé obìnrin tó lálàá ṣé ó pa dandan kó irú àlá wo ló ń béèrè àlá tó ń béèrè ó ní àlá ìbánilòpọ̀ nínú oorun obìnrin a máa ṣe bẹ́ẹ̀ lọkùnrin náà máa ṣe so tí obìnrin bá lálà ipe ọkùnrin bóun lòpọ̀ nínú oorun ṣé yọ wẹ̀ anabi sàlá ní naam yọ wẹ̀ ìdárọ̀ àtìlmá tí ó bá rí omi èyí ni pé bí ọkùnrin ṣe ní omira bẹ́ẹ̀ náà ni obìnrin náà ní omira àbí ká sọ pé bí ọkùnrin ṣe ní mani bẹ́ẹ̀ náà ni obìnrin náà ní mani bó tilẹ̀ jẹ́ pé mani ìkíní kejì wọn yàtọ̀ síra wọn tí ọkùnrin ó ó kí ó sì máa ń jáde pẹ̀lú agbára ni tí ó máa ń tó yẹ pé nígbà tí ó bá jáde ọkùnrin gan fúnra rẹ̀ yóò gbọ̀n ṣùgbọ́n tí obìnrin omi ni tó sàn kò dàbí ti ọkùnrin tí obìnrin sì máa ń jáde díẹ̀ ni tọkùnrin a máa jáde ńgbà míì tí ó so àwọn masáyìí tó wà nínú hadithi alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ni pé ummu salama tí a gba hadithi wa lọ́wọ́ ẹ̀ ìyàwó anabi sallallahu alayhi wa sallam bó tilẹ̀ jẹ́ pé àlàyé ti wá lórí ẹ̀ tẹ́lẹ̀ òun ni pè ní asayida almuhajjaba aṣíwájú tó máa ń ṣe hijab èyí ni pé ó wà nú àwọn obìnrin tí wọ́n mọ̀ pẹ̀lú hijab yálà síwájú kó tó gba ẹ̀sìn Islam ṣùgbọ́n ó ń kọ ó kọ rẹ̀ ní Hindu binti Abi Umayya ibn Mughira ó ní ẹbí Khalid ibn Walid Saifullah bákan náà ẹbí lòun àti Abu Jahal Ummu Salama yìí ó wà nú àwọn ẹni àkọ́kọ́ tó ń kọ́kọ́ hijira láti Maka wá sí Madina uh, Abu Salama yìí ìyàwó amin ọkọ ẹ̀. òun náà mùsùlùmí ni ó gba ẹ̀sìn pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n nígbà tí wọ́n wà Madina anabi rán lọ sí ojú ogun kan afwan ní ogun Uhud ó ní egbò láti bí ogun yẹn so egbò yẹn kìí tí ì sàn tán tó fi di pé anabi sallallahu alayhi wa sallam tún rán ní ojú ogun míì so nígbà tó wá lọ sọ́hùn egbò yẹn wá sí ngbò dé egbò yẹn wá dagun ó dagunlẹ̀ lọ́ba sàláìsì ló láti bi egbò náà so lẹ́yìn ìgbà tí ó sàláìsì ní anabi sallallahu alayhi wa sallam ló wá fẹ́ Ummu Salama. nínú àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam ó wà nínú àwọn tí wọ́n kú gbẹ̀yìn torí pé ọlọ́run lọ ara ẹ̀mí rẹ̀ débi pé ó ma àsìkò tí wọ́n pa Hussein ibn Ali ọmọ ọmọ anabi sallallahu alayhi wa sallam tó pípa Hussein yìí ìbànújẹ́ rẹ̀ ló pa Ummu Salama bákan náà àdíyà sísọ tó ń ja'at ummu sulaim imra'at abi talha ummu sulaim òun náà àti sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá ó ní mama anas ibn malik nínú àwọn nǹkan tí a sọ nípa obìnrin bóyá kí ni nǹkan kan tí ó hàn tó ṣe pàtàkì nínú tá a sọ nípa ummu sulaim ọmọ ìyá anas ibn malik naam naam <laughs> àìsí bóyá mi bá <laughs> àbá fún yín lẹ́bù fún ìdáhùn yìí ó ní pé kò gba owó orí owó orí ẹ̀ ó ní kẹ́lìmà ṣahada tí ọkọ tó fẹ́ fẹ́ tó ṣe ló fi rọ́pò owó orí ẹ̀ kó gba sàdáàkì naam so nígbàtí àlàyé ti wá lórí ẹ̀ a nídìí pé àtúnpẹ́ lórí àlàyé Ummu Sulaima ṣùgbọ́n ọ̀rọ̀ tó sọ wípé inna Allaha la yastahi minal haqq ọlọ́run kìí tijú àti sòótọ́ kí ló fa ìbéèrè kí ló fa mọ̀kọ́dímà yìí tẹ̀síwájú tó fẹ́ ṣe tó kọ́kọ́ ṣe tó síwájú ìbéèrè tí ó béèrè ó fẹ́ béèrè ni ṣùgbọ́n kẹ́lìmà yìí tẹ̀síwájú ni síwájú kó tó béèrè pé ya Rasulallah inna Allaha la yastahi haq ọlọ́run kì í tijú òdodo. ìdí tó béèrè ni ohun tí èèyàn máa ń tijú láti sọ níwájú ọkùnrin pàápàá jùlọ ẹni tí ìbá ṣe ọkọ rẹ̀ pàápàá jùlọ irú ànábi sallallahu alayhi wa sallam so in tí obìnrin míì tó lè tijú àti wá béèrè ni kí obìnrin ó béèrè pé tí mo bá rí inú oorun pé nìkan bá mi lò pọ̀ a ó rí pé ìbéèrè tí ó lágbára díẹ̀ ni so ìdí inú tó fi kọ́kọ́ ṣe muqaddima inna allaha la yastahi min al-haq ọlọ́run kì í tijú àti sòdodo èyí ni pé ọlọ́run ò pa wá lẹ́sẹ̀ ká tijú láti béèrè tó bá jẹ́ òdodo ohun tó sì jódodo náà ni ẹ̀sìn Islam gbogbo tó bá wà lórí ẹ̀sìn Islam tó rọgbọn mọ́ ẹ̀sìn Islam òdodo ni so àti béèrè lórí ẹ̀ nígbà tá a mọ̀ kò sí ìtìjú nú ẹ̀ so ìdínú kí. Uh, Ummu Sulaim tó fi kọ́kọ́ ṣe muqaddima yìí so lọ́wọ́ abéèrè fahal ala almar'ati min ghuslin idha hiya ihtalamat ṣé obìnrin yóò wẹ̀ tí ó bá lálàá pé ọkùnrin ń bóun lò pọ̀ lójú oorun so eléyìí ni ìdí tó ti Ummu Salama tó fi kọ́kọ́ ṣe ìtẹ̀síwájú yẹn torí pé. Uh, ìlàlà obìnrin ipe ọkùnrin ń bóun lò pọ̀ kó pọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin ṣe máa ń lálà pé obìnrin òun bọ́bìnrin lò pọ̀ so ìdínú tó fi jẹ́ pé ìbéèrè rẹ̀ kò fi bẹ́ẹ̀ pọ̀ láàrin àwọn obìnrin wọn ìbéèrè torí pé sísẹlẹ̀ rẹ̀ gan ò pọ̀ nínú wọn tọkùnrin bá dé ipò bàlágà yóò máa lálàárù yẹn tí ó pọ̀ ju obìnrin lọ obìnrin lè má lálẹ́ títí ó fi bàlágà gan ṣe ṣùgbọ́kùnrin gbogbo ìgbà ni ó máa lálàá débi pé màní yóò máa jáde lára rẹ̀ léè tó fi hàn pé ó ti di ọkùnrin so ìdínú tó fi jẹ́ pé nígbàtí nínú àwọn ẹgbàwọ́ ọ̀rọ̀ míì nígbàtí Ummu ah, Sulaim tó béèrè lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam àwọn tí wọ́n wà ń bẹ̀ bí Ummu ó ní ó sọ pé fadahti nisa' èyí ni pé o ti tú àwọn obìnrin fó o tú wọn fó nínú táwọn bóyá àwọn ọkùnrin mi ò mọ̀ pé obìnrin máa ń lálàá èyí ni pé o ti tú wa fó nínú ẹgbà ọ̀rọ̀ mi wọ́n ní Ummu Salama bo ojú rẹ̀ èyí ni pé ojú tì fúnrú ìbéèrè tí Ummu tó béèrè ṣùgbọ́n ìdáhùn anabi sallallahu alayhi wa sallam tó ní naam idha ra'atil ma so ẹni pé yọ wẹ̀ ṣùgbọ́n tí ó fi wẹ̀ ni pé tó bá rí omi ẹni pé tí màní yìí bá jáde lára rẹ̀ eléyìí fi yí pé bọ́kùnrin ṣe ní màá ní bẹ́ẹ̀ náà ni obìnrin náà ní màníà torí pé ó dàbí pé àwọn gan fúnra wọn wọn mọ̀ ó yà wọn lẹ́nu nínú wọn náà tí wọ́n wà ń jókòó yùn ẹlòmíì tún béèrè pé ah, sọkùnrin ah, sóbìnrin a máa ní omira ni anabi ni na'am inna nisa sallallahu alayhi wa sallam inna nisa shaqa'iqur rijal èyí ni pé obìnrin pẹ̀lú ọkùnrin ọmọ ìyá kan náà ni wọ́n bó ṣe ń bẹ fọkùnrin náà ni ń bẹ fún obìnrin de nínú ẹgbàwọ́ ọ̀rọ̀ mi. Ah, أم سلمة يا رسول الله وتحتلم المرأة سبحان يا ما لا لعرويني èyí fi hàn pé bọ́yá òun ò tiẹ̀ ṣe rí so eléyìí ló fi hàn pé gbogbo obìnrin kọ́ ló máa ń lálàárú ẹ̀ ṣùgbọ́n pọ̀ nínú àwọn ọkùnrin wọ́n ní nàá níbi sallallahu alaihi wasallam ló bá ní na'am taribat yaminuki fabima yashbahuha waladuha àwọn rí i pé nínú àwọn ẹ̀gbà ọ̀rọ̀ yìí àwọn ìmọ̀ míì tí ò sí nú ọkàn ó tún jáde wá ànábì ní bẹ́ẹ̀ ni bóò ni wọ́n ṣe ń jọra tó bá bímọ tóbìnrin ọjọ́ ẹni pé ìbájẹ́ pé ọkùnrin obìnrin ò ní omira kò sí bí ọmọ rẹ̀ ṣe lè jọ so lábákan náà ni pé ó tún fi hàn pé láti bí omira lọmọ ti ń jọ àìdá bàbá àti ìyá àìdá kó bàbá àbí kó jọ ìyá nínú ẹgbà ọ̀rọ̀ mi ànábì sàásálàm tún ṣe àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ànábì ni wàhálì yakunu ṣàbàwù illa min qibali dhalika ṣé àbíjọ ń máa ń ṣẹlẹ̀ tí kìí bá ṣe àtàyà àti ara mani ànábì sàásálàm ni ìdá àlà máa uha máa àrọ́jùlì tó yẹ pé omi obìnrin ló bá ní ló lágbára ju tọkùnrin lọ ashbahal waladu akhwalahu ọmọ yóò jọ ìdílé ìyá ẹ̀ akhwal èyí ni pé ìdílé láti ìdílé agbọn ìyá wa idha ala ma'u rajuli ma'aha ashbaha amamaha tó bá yẹ pé omi ọkùnrin ló lágbára ju tóbìnrin lọ ọmọ náà jọ ìdílé bàbá rẹ̀ so a ó rí i pé nínú dáhùn yìí àwọn àmà míì tún jáde wá tí eh, Ummu Sulaym ò béèrè ànábì tún ṣe àkúnlẹ̀lẹ̀ ara yìí sallallahu alayhi wa sallam. bákan náà nínú àdífì yìí ó fi àjùlọ àwọn sàábẹ́ ànábì sallallahu alayhi wa sallam lóbìnrin ó fi hàn torí pé ìtìjú. At, kò sé wọn mọ́lé láti má lọ wá ìmọ̀ nípa ẹ̀sìn wọn débi pé Aisha radiyallahu anha ó yin àwọn obìnrin ansar ará Madina nírú pé ètìjú òmu wọn kún ó jókòó lé láti má wá ìmọ̀ nípa ẹ̀sìn ó ní ni'ma nisa'u nisa'u ansar lam yakun yamna'uhunna an yatafaqqahna fi ad èyí ni pé Ah, eh, eh, sàdánkátà fún àwọn obìnrin ansar léètọ́ yẹ pé ìtìjú kò sí wọn mọ́lé láti má jáde àti wá ìmọ̀ ẹ̀sìn wọn wọn lọ ṣèbéèrè tí wọn bá mà so eléyìí ó fi hàn pé ó ṣe pàtàkì káwọn obìnrin náà ní ìmọ̀ nípa ẹ̀sìn wọn bó sì ṣe pàtàkì fún ọkùnrin náà kò ní ìmọ̀ nípa ẹ̀sìn ẹ̀ torí ńgbà míì kìí ṣe gbogbo nǹkan lọkùnrin lè mà bákan náà kìí ṣe gbogbo nǹkan ni ìyàwó ló lè bi ọkọ ẹ̀ léèrè ńgbà mi ìbéèrè míì tí ó béèrè lè ó lè má bi ọkọ ẹ̀ léèrè àbí ìbéèrè míì tí ó bi ọkọ ẹ̀ léèrè ọkọ lè má mà ọkọ sì lè má jẹ ẹgbẹ́ yẹn tó ní akíyanjú àti lọ ṣe wádìí lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n ṣàlàyé rẹ̀ tí wọ́n padà wá sọ ṣàlàyé fún ìyàwó ẹ̀ so tí àǹfààní àti lọ sílé kí ó bá wà kí ló dé tí ìyàwó ò ní lọ sí ilé kéw so eléyìí o mú ìyàtọ̀ àwọn obìnrin òní pẹ̀lú àwọn obìnrin john ó mú ó mú wá kedere torí pé àwọn nígbà tí wọ́n bá lọ sọ́jà ọ̀dọ̀ aláàjì tí wọ́n ti ra ọjà kò sí irú ọ̀rọ̀ tí wọn ò lè sọ wọ́n máa ṣàròyé ní ketekete èyí tó bá lẹ́yìn góòlù lẹ́yìn ẹyin mọ́kà yóò máa fẹ́ ni sí aláàjì kò sí irú ọ̀rọ̀ tí wọn ò lè sọ. So tó bá lọ síbi lọ́jà ibi tó bá ti ń rẹran àbí tó bá ti ń ra gbogbo tí wọ́n bá rà ṣùgbọ́n ńgbà wọn bá délé kéwú wọn ò ní lè bè wọn ò ní lè sọ nǹkan kan ṣé ibi tó ti yẹ wọ́n sọ̀rọ̀ nu àbí ọjà a ó rí i pé ilé kéwú ló ti yẹ kí wọ́n sọ̀rọ̀ kí wọ́n béèrè nípa ẹ̀sìn wọn ju ọjà tí wọ́n ti lọ mọ sàròyé kí wọ́n mọ fẹ̀yìn góòlù sáwọn àwọn àwọn tó ń rajà lọ́wọ́ wọn bákan náà hukmul ihtilamu almar'a fi manam ìdájọ́ àlá tóbìnrin ọ̀la nígbàtí ó bá wà nínú oorun ìdájọ́ yẹn gẹ́gẹ́ bí ìdájọ́ ọkùnrin náà ni tí ọkùnrin bá lálà ipò òun bá obìnrin lò tó sì jí láàárọ̀ tí ò rí mà ní nǹkan kan lára rẹ̀ ṣé yọ wẹ̀ kò ní wẹ̀ bákan náà lobìnrin tí ó bá lálà tí ó jí láàárọ̀ tí ò rí àlámà ipe nǹkan kan bẹ lára rẹ̀ òun náà ní wẹ̀ ṣùgbọ́n tó bá rí àlámà pé nǹkan wà lára rẹ̀ ó ti pa dandan kí òun náà kí ọ wẹ̀ so bákan náà ni wọ́n bákan náà ni pé bóbìnrin ṣe ní bọ́kùnrin ṣe ní màní bẹ́ẹ̀ náà ni obìnrin náà ní màní eléyìí ni àlàyé lórí hadith yìí báyìí alwaqt tó náà ẹni tí ó pèrún. Allah. àfẹwẹ tí yóò ṣẹ̀ṣẹ̀ sí àlọ́lá mi àbí àlọ́lá tó ti ṣe lákòókò nù o ti kọ́ bá àlọ́lá tí ó fi kú tó wẹ jẹnaba. a rárá àlọ́lá tí ó ṣe lákòókò yẹn kò ní í ṣe pẹ̀lú ìwẹ̀ rẹ̀ ìwẹ̀ rẹ̀ yẹn dẹ̀ ní èyí tó pé jù lè tó ṣe pẹ̀lú àlùwàlá àlùwàlá yẹn tó fi sùn kò ní í ṣe pẹ̀lú àlùwàlá tí ó ṣe nígbà tí ó wẹ̀ wọn ò ní wọn ò ní àlàkà láàrin ara wọn torí pé hikma alwala fífi sùn òun náà ni láti jẹ́ pé ẹ̀gbin tí ó sùn pẹ̀lú ẹ̀ kìí ṣe ẹ̀gbin tó tóbi torí pé ó ti fi àlùwàlá ṣe tẹ̀fífù rẹ̀ náà ṣùgbọ́n èyí tí ó ṣe nígbà tí ó wẹ̀ súnà ìwẹ̀ lòun ẹ̀yìn náà wà á rí ṣẹlẹ̀. well uh, ó uh, depend báwo ni accident ọ̀hún ṣe ṣẹlẹ̀ torí pé ní pípa èèyàn oríṣi mẹ́ta ni alhamd èyí tó jẹ́ kéèyàn ó ṣe pẹ̀lú àìmáàmàṣe ṣubú ilhamd èyí tó jọ ìmáàmàṣe ṣùgbọ́n kìí ṣe ìmáàmàṣe àkọ́kọ́ nínú ẹ̀ tá a kọ́kọ́ sọ ni kéèyàn pààyàn pẹ̀lú ìmáàmà sí so kọ́ yẹ pé pípa tó pa oúntọ̀hún ó pa pẹ̀lú ganganci bó ni yorùbá ṣe that is that is àìníbìkítà látọ̀dọ̀ rẹ̀ ni ó ti wá tó ló fi pa oúntọ̀hún ṣé èyí wọn àmọ́ sí ni ṣùgbọ́n ó kàn ṣẹlẹ̀ accidentally tí ó mà eléyìn kìí ṣe àìmáàmà ṣe so tó bá yẹ pé pípa tó pa nípa àìmáàmà ṣe ni so kò sí aburú kankan lórí ẹ̀ so tó bá yẹ pé àwọn àwọn àwọn i mean family ẹni tí wọ́n pa tán bá láwọn fẹ́ gba díyà ó di dandan kí àwọn èèyàn ẹni tí kọ́ pààyàn wọ́n san díyà yẹn o kò yé wa nà right. Àwọn ẹni máa ń àkàtì ẹ̀rẹ́ tó ti bá ńlá là, ọmọ sọ pé àlùkò gba lóru lóru especially àwọn tí wọ́n máa ń ta òkú ìlànà àdàpọ̀ tí wọ́n máa ń

ó máa ń ṣẹlẹ̀ púpọ̀ ní ìbẹ̀rẹ̀ bàlágà ṣùgbọ́n kò pọ̀ fẹ́ni tó bá ti dàgbà so tó bá yẹ pé obìnrin tó bá ń ṣe lẹ́yìn ìgbà tó ti dàgbà so àwọn afáàní ohun tó ń tọ́ka sí ni pé ó ní ṣáháwà jù torí pé bí ó ṣe wà fọkùnrin tí ó ní ṣáwà tọkùnrin míì ní ṣáwà jura wọn lọ bẹ́ẹ̀ náà ni obìnrin náà ní ṣáwà jura wọn lọ so tí obìnrin bá ń lálà nígbà tó ti dàgbà èyí ó fi hàn pé ó ní ṣáwà jù ni kì í ṣe kó padànà báyẹ pé àlìjànú ni tí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lónìí tó ń sọ di àlìjànú mọ́ mú kẹ́lòmí nǹkan tí àlìjànú sí lára rẹ̀ kó di pé àlìjànú wà lára rẹ̀ torí gbogbo nǹkan ni wọ́n sọ di àlìjànú so tí obìnrin bá tó bá rí wa láàlá kò sí aburú kó bẹ lọ́n kí ọlọ́run kó kọ́ bóun ṣe kìnní náà kù náà àfá tí ó bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Maimuna ọlọ́run tó jẹ́ kí a lè sọ lónìí torí pé àsìkò ti lọ tó insha Allah ta'ala ní ọ̀sẹ̀ mi ọlọ́run sọ ẹ̀mí wa lọ́wọ́